بقدر بقدر الشراك التحديد كم تحديد ايوه كده جزاكم الله خير ọlọ́mọ jẹ́ kórí àwọn afáwọ̀ yẹ̀ ọ̀dàrú gbogbo ń tọ́lọ́ ń pé kọ́ máa sápọ̀rọ̀ fún mi ọlọ́run pé káwọn máa rán mi létí dákùnjọ jáde jẹ́ àríyàn pẹ́ o a ní ọ́sọ̀ tó máa fún mi nísì àtàhdíd ń tá a fẹ́ fàyọ ni wípé in tá a pè ní kọ́dùrù ṣìrọ́ọ̀kì kápẹ́ kò gùdù sẹ́ẹ̀tì lọ ṣé rúùrù o lè e, e, e, tó tó sì jẹ́ pé òjì tí ó jáde tóòrùn bá yí àtàrí afẹ́ clear rí gangan kò ń clear dì sí mo gbà pé kéè clear tí wọ́n bá ní òòrùn yí àtàrí ìtumọ̀ ni pé ìgbà tó bá dúró ní kábdù sàmà kí lórúkọ rẹ̀ ní wọ́sítù sàmà tí òjì àárọ̀ ta ní ọmọ akérèdíẹ̀díẹ̀ ń tọ́jà pé yàtàkọ́lá yàtàkọ́lá sàkọ́lù sọ́nù shay'an fa shay'an títà kọlùsù ìbá ti adìbí pé òjì òsì mọ́ tá a sọ pé gbogbo wà tóòrùn bá ti yọ láàárọ̀ níbi títí máa yọ ibi òrùn tí wọ̀ ní kíni o òjì tààrí ọ̀wà táìmù tó bá di pé òrùn wá ń sún lọ sókè sí i tí ń sún máa rin sẹ́mà bẹ́ẹ̀ ni òjì ọmọ kúrú ni ọmọ kúrú ni ọmọ kúrú tó bá ti wá dáàrin sẹ́mà tó dúró pin báyìí àti bọ́ kíni o kọ̀dì kọ́ ìmọ̀tò zọ̀hírọ̀ òrùn ti kàtàrínú yíyẹ̀ tó rùn bá yẹ̀ in tá bá lè fi ilẹ̀ táàrọ̀ òjì fún bó sáà náà ládúó bí ìlú dúó tó rùn dúó látàrí èèyàn báyìí yíyẹ̀ tó bá yẹ̀ gẹ̀rẹ̀ báyìí o là ń pè ní zawal òjì tí ó wà bá jáde o lè mọ́gùn jù báyìí lọ ṣùgbọ́n tá a bá lè mọ́gùn jù báyìí lọ a gbọ́dọ̀ clear rẹ̀ dáadáa ìtumọ̀ tá a fẹ́ clear bẹ́ẹ̀ ni wípé hadha laysa bi tahdid li zawal wa innama hadha bi ziyadati irtifa ishamsi awinti haqiha. bóòrùn bá ṣe rí sí ìlú tá o wà oní òjì á ma ń tọ́ bá yẹ ẹlẹ́mìí òjì yẹn kọ́dà wà lẹ́yìn nílùú míì tóòrùn bá wà ní ìdodo sẹ́mọ̀ bá yẹ pẹ̀rẹ́ báyìí ọwọ́ ọpẹ́ yẹ ẹni tí ó kọ̀kọ́ bóde nú yóò tó wọ̀. tá a sọ̀rọ̀ pé àti bó ṣe jìnà sí oní tí ó mú jáde nígbà tó bá kú ò ní àárín sánmànú òjì ojú ń tá a bá wá wọ̀n ilá máa fi nǹkan mìíràn kó padà ní nǹkan tó dẹ̀ wà lójú bóyá sẹ́yìn náà láti kalẹ̀ ní o bó ṣe jí láti kalẹ̀ ní o ojú àkọ́kọ́ tá à ń pè ní fẹ́ uzawal kò ní kọ́dírú o kí lè rí wa agbọ́dọ̀ mẹ́rin wà nù ṣẹ̀ríà nínú àdìs abdulhamid abbas ó ní nígbà tí eh, jibril dé tó wá kí n sọ àṣàrán في الأولى منهما حين كان الفيء مثل الشراك nígbà tí ó dé tó wá kíkí ni o tó wá kí àìlá àkọ́kọ́ fún táìmù tó di wípé ojú tó kúrò lára oòrùn lẹ́yìn ìgbà tó wà ní àárín sánmà yíyà tí ó yẹ̀gẹ̀rẹ̀ báyìí ojú tá rọra rí níbi ẹni gbogbo nǹkan tó wà ṣáàkìs ṣáàkìs tí wọ́n ṣe ń ṣáàkìs ń tọ́ra ga sílẹ̀ igi ni o bí òkúta ni o ìntara rí ń bẹ̀ ojú téèyàn bá wọ̀n jọ náà kojú déédé awọ tó lè wà níbi tí mú gìgì sẹ́ẹ̀ ló ń bi bàtà ọ̀rọ̀ kanu ṣùgbọ́n hadithi Jabir hadithi Jabir in tó ń ni fasọ́là zuhurọ̀ eh, fasọ́là azọ̀hí fasọ́là la fasọ́là fasọ́là alhajirọ̀ lati tẹ̀dùrú na ha al'ula èyí ìyà ilá tẹ́yìn máa pẹ̀lú wọn àkọ́kọ́ wọn nígbà tí ó wà kí fánàbí hina zalati shams nígbà tó rùn yẹ òòrùn àmú déédéé wá nígbà tó rùn ṣe kí ni o tó rùn yẹ torí pé ẹn tó rí ẹn tó rí jọ náà déédéé bí òòrùn ṣe yẹ ẹtún wa máa wò mọ ọlọ́run òbí tí nǹkan tó wá wà ní lódìdí ìlú ẹyọ owó kan òòrùn a máa yàtàrí níjọ́ méjì mẹ́ta tó jẹ́ pé déédéé tí ó fi yàtàrí jọ́kọ̀ọ̀kan yóò sì dúdúra wọn lọ ó tàbá wá fẹ́ clear rẹ̀ a wà ní kò burú ká máa study irtifau shams mina sọba bada antol àti shams látìgbà tó rùn ti yọ tá a bá ń kíyèsí tá a ń kíyèsí tá a ń kíyèsí tó di wípé à ń sọ pé àwọn òjì ń lọ ń lọ ń lọ lójútọ́ wà ní mashrik ìbẹ̀rẹ̀ kó tó wá jáde wípé ṣé gbogbo olùpátá ń lọ jẹ́ pé tóòrùn bá ti yọ ń bẹ̀ láàárọ̀ ibi tóòrùn ti wọ̀ ni òjì ọwà ṣé gbogbo olùtún ni naam نعم o o o o ká sọ pé òjì ń bẹ ní apá bí ìwà ń kéré sí ń kéré sí ń kéré sí kíkéré sí yóò kò sínú oòrùn yìí padà tí ò ní ìsó òjì mọ́ táìmù tó bá rìn dé àárín bí yíyẹ tó bá yẹ gẹ̀rẹ̀ báyìí ìntàbà kọ́kọ́ rí bí òjì ń bí ó là ń pè ní fai'u azawal nítorí wípé lọ́wọ́ àárọ̀ vílù la máa pe òjì tó bá jáde tó bá ti di wípé ó bá ti di pé òòrùn yẹ àtàrí òjì tí ó bọ̀ wá padà à ń pè ní kíni o fai'u láti bi fa àyẹ̀fi òfai an kí nǹkan bímọ nàrọ̀ jà á torí pé òòrùn padà láti bi títí ń ṣe kíni o níbi títí ń yọ ọ ń padà lọ rè wọ̀ níbi títí ń wọ̀ o bẹ́ẹ̀ sì ni òjì náà ń padà síbi tí òòrùn ti ń yọ nígbà tó ti pọ̀ padà síbi títí ń wọ̀ anabi hmm. sallallahu alayhi wa كما جاء من حديث الذي أخرجه من البخاري ومسلم من حديث أبي برزة الأسلمي رضي الله تعالى عنه أرضاه أن النبي صلى الله عليه وسلم إما لا حين تدحض الشمس أولا تاري غربي لنبي هو نما لا أغلب الشيء وجاء في المسند من احمد وكذلك جاء في سنن ابن من حديث ام المؤمنين عائشه رضي الله عنها يا عائشه النبي صلى الله عليه وسلم máàrọ̀ àìtù ahadan aṣáàdàtà àjílan lè zuhuri ní rasulillahi sallallahu alaihi wasallam wala min abi bakrin wala min umar ìrí ẹnìkan tí máa yára tètè máa kí àìlàtọ̀ ànàbírì òrùyẹ́tà nígbà yìí àbí ọwà kinu wàjá min hadithi jabir والحديث محمد الصحيحين وفي غيرهما يقول صلى الله عليه وسلم جالس عندك حين زاغت الشمس أوريت رباي لو جالس فصلى الظهر لو بكي الظهر نجا تبوري من باري لو ني حديث تاوا فا من بني سالوني mo wà ń bí mo wà ìlónìí gbogbo ohun tí bá ń ron kálukú yín lójú ẹbí mi wallahi ní kó mi ti ń gbé màá sọ káṣfù dé njọ náà. níta afẹ́fà yọ̀ mẹ́rin nípa ṣíṣà sálàm táìmù tó jáde sí wọn mubasharo anzarat shams wadalakati wazalakot watakọlasot bakara badan kodim tad dhilluha min as-sabab ari eri eleyin ṣùgbọ́n tá fẹ́ fàyọ ní ìsìn ni wípé mas'ala kan ń bẹ tí ń ṣàlàyé fún wa wípé ìgbà kan máa ń bẹ tó jẹ́ wípé ká má kí àhán pọ́ìntì kan tó ń bẹ tá a tún nídìí tá a bá ti ń clear àwọn eléyìí ẹ̀sìn wọn mọ̀ wá tún wá tún ìrọ̀rùn sí rọrùn tí wọ́n bá ní àsìkò oorun kan à ń sọ fún wa wípé ńgbà tá a ti parí ọ̀rọ̀ fajiri a ní ó bẹ̀rẹ̀ tí ó bá ti pé fájìrì sọ́díkù bá ti yọ láti lè kíkí o láti lè kásùn bá títí tó rú ẹ̀yọ títí tó rú kíni o tó rú ẹ̀yọ tó bá jẹ́ wípé fájìrì bá yọ ní ìsìn ní six after five a ti lè kí àsùn bá láti cut after torí pé nǹkan tí ó tún kù fún wa tí àsìkò òru bá ti wọlé tá a bá sọ pé abẹ́ kírun lásìkò rẹ̀ tó wọlé in tí ò ní jẹ́ àkígbàmtà tó wọlé ní tọ́lọ̀ ń pa wá láṣẹ bí بالوضوء وبكل ما تعلق بأداء الصلاة من لبس الثوب خذوا زينتكم إلى كل مسجد كما صوروا كسل ولا كسن كن كن إيو ننتيا كسارا انتان كوكوسي كاتو كيرو إيو بوبو باتو بغبا لووا إنا ني تما كوي أتتي كيرو لاسيكو ري كيسي كوي انتان صنو فجر الصديق فجر تسيس أها أيو ساسي نانتان سلينيو n ò rí bí ẹ ti kírun ní five after six ọ̀rí nígbà tí fájìrù bá yọ ń gbà náà ìmọ̀ tó tó bí ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ ń gbà náà kí lára sọ̀rọ̀ sọ idha qumtum ila salat idha qumtum ila salat kéèyàn ọ̀sálùwà làálẹ̀ ṣáájú kírun ó tó wọlé ìntọ́ mà dá pọ̀ mọ̀ ní òkú súnmọ́ kìí sí dandan ìyá ń tọ́jú pé ńgbà tí àsìkò ń bá wá wọlé iná ní asálùwàlà àṣetùmọ̀ ń tà ń gbọ́yé ń bẹ̀ ni wípé kèé ṣe pé aláhùdúdì gbàm tọwọlé ń tẹ́ pé tọ́bẹ̀ ẹlẹ́sẹ̀ dúkà sí a Hmm. ọlá ti ń bẹ fún ìbẹ̀rẹ̀ ẹ̀rọ ti bọ́ kò sí mbẹ tá a bá ti wá gbọ́yìn yìí kọ́ídọ̀ wà jáde kí ni táwọn àfa wí wọ́n ní tí wọ́n bá sọ wípé àlèwàkùtù yẹ̀rùmù àwàlàhù wà áhìrọ̀hù wàláhì àsìkò oríire báwọn tí wọ́n bá lásìkò òun kan lélẹ́yìí ìtumọ̀ rẹ̀ ni wípé irun rẹ̀ gbọ́dọ̀ bọ̀ sásìkò látìgbà tó ti bẹ̀rẹ̀ dìgbà tí wọ́n parí ni àsìkò orúkọ kan dàbí etí kínní ìdàkúnnà wákìtì لأية صلاة من الصلوات الخمس المفروضة وإنما يعم أوله وآخره ó ti bẹ̀rẹ̀ láti five five ta sí ìsì láti lé kíkíní o àsùnbà di kíní o di six twenty eight. wà á bí. àìlá wa láti ìgbà tó ọrùn bá ti yàtàrí dìgbà tó di wípé òjì ó ṣe déédéé nǹkan tá a fi lẹ̀ lẹ́yìn òjì tó ọrùn fi yàtàrí. tá a bá wá wò yóò náà ká pé àyílà nísìn àsọ pé àyílà wọlé ní kọ́tà tó one kọ́tà tó kí ni o kọ́tà tó one òòrùn wá ń ṣe dédé nǹkan méjì bíi four lápẹẹrẹ past four lápẹẹrẹ ọ̀hún ṣe dédé nǹkan tá a fi lẹ̀ lónìkan lẹ́yìn fẹ́yìn zawali a jẹ́ pé láti kọ́tà tó one tí èdè four lápẹẹrẹ tàbí after four bí i after ilé èèyàn gbọ́dọ̀ masala yìí kìkì ni o àìlà jama'a masala wà dé tẹ́ẹ̀mù làbí wa máa kìtì ẹ̀ tí irun bá ti ń wọlé lójú ẹsẹ̀ báyìí lànàbí máa kì wa hadha qad jaa min hadith ibn Mas'ud tó ń bẹ̀rẹ̀ wọn sàṣán pé èwo ló dáa jù ṣùgbọ́n hadithu kan bẹ ẹnu kun hadithu yẹn pọ̀ nípa wípé Ummu Farwa ṣe bá a mọ Ummu Farwa ẹ àǹtí Abubakar ni ṣùgbọ́n yẹ ọ̀pá wọn pọ̀ bàbá pa wọ́n pọ̀ Abu Quhafa lọ́jọ́ bí hàn méjèèjì ìtìláfin bẹ́rọ̀dọ̀ àwọn afá lórí àti ẹ̀ nídìí àdìs abdul masudi tó wa. la ilaha illallah kí ni mo fẹ́ sọ tí mo sọ yìí. Eh. ẹhẹn alisa tètè máa ń kí bírun bá ti wọlé alisa tètè máa ń kírun àgàgà zuhur ànàbí tètè máa ń kí alisa wa sọ yìí pé àwa lọ ṣùgbọ́n ká tó tó ń rìn jìnnà ń yẹn náà in tó bá lè mọ́ mú yàn kírun láti ìgbà tó ti wọlé di ìgbà tó wá ń di ọwọ́ ọ̀gbẹ̀yìn rẹ̀ tọ́bẹ̀ kí lọ́wọ́ ọ̀gbẹ̀yìn ẹ̀ in tó bá lè mọ́ mú yàn kí àìlà jọmọ ẹmẹ́sì mi gbọ́ in tó bá lè mọ́ mú yàn kí àìlà láti quarter to one tọ́bẹ̀ di four ní ìsìn tó wá kí ń fọ̀ ó kí àìlà kèé ṣẹlẹ́sẹ̀ o in tó mu mọ́ kí n gbà náà lórí dìtàmí ìsẹlẹsẹ ni àbí ìsẹlẹsẹ in tó bá lásìkò sí lórí dìtàmí ìládá tàbẹ̀sẹ̀ ooo torí n tó jẹ máa parú ẹ̀ tá a bá bá wọn bàbá wa lónìí lórí pé wọ́n máa ìlà pàṣí tù à ń sọ pé wọ́n wá ṣe ń tọ́ dáa jù kété pé ní ṣe ọ̀dà bíta àlìbátà jẹ́mọ́ ẹ̀jẹ̀ àfarabalẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀rí ni ó bẹ́ẹ̀ ṣe mọ́pa ìlàwà ń bínú sí ẹ mọ́ mọ́pa kí lẹ̀ mọ́pa sí ẹ jẹ́ àmọ́ ìpé alẹ́ kí sáájú tú tó bá ti wọlé àsìkò kìí sí ìṣaago lànà bí gbélé ìntà ń sọnu ṣùgbọ́n nù rí ọgbà kọ́ wá torí eléyìí kọ́ mọ́lọ rẹ̀ kí jẹ́mọ́ mọ́sálásí kọ́ wá torí ìkọ́ wá mẹ́ẹ̀kẹ́ èbú wọn sẹ́nu kẹ́ wá kóra yí sẹ́yìn kẹ́ wá máa rọ́ lọ́dún mọ́sálásí eléyìí pé mọ́sálásí èṣù mọ́sálásí eléyìí o ẹ̀ ń ká ilé alágo méjì á wà bí ọlẹ́rẹ̀ pé jazakumullah sheikh wọ́n kílásìkò àbí òkílásìkò ẹ̀ ẹ tọ́bẹ̀ pé òun kílásìkò ọ̀daràn nítorí pé látúbùtìlú ìbádàtà ìbádìlá ìlàbí dẹ̀líl ọ gbọ́dọ̀ bẹ̀sìn àwọn ẹrú ọlọ́run ọba jẹ́ àtikọ́ mẹ́rìíwá torí wọ́n kí ń ṣe fún ìsìláàmù sì kú òní jẹ́ ń tàn wọ́n ẹ̀sìn ikú ọba àṣírí ó tún padà jẹ́ mú lẹ́jú wọ́n ṣe yẹ lọ kí n fi lè jẹ́ kí wọ́n lè súnmọ́ lọ àṣírí ó tún padà sórí mẹ́bàá ti dẹ́wọ̀n dẹ́ẹ́ ibi bá ti fún mọ́ fojú bẹ́ẹ̀ náà lọ tó rẹ́sì tí a parí sánmà ni kìí sílẹ̀ ooo mọ́sí àlọ́ wà dé tó ẹ̀pá àbágbọ́mi yé àwa wà ń jókòó kan ìjókòó àpèjẹ wàlímà nìka ìjókòó kí ni o àpèjẹ àpèjẹ wàlímà nìka. káàkọ́ mu sọ́wọ́ gbogbo tí ń bá ń pè ní wàlímà nínú ẹ̀sìn súnà ọmọ wàlímà ìyàwó kókó àsásùn àwọn àfáàs kọlafani wọ́n pín méjì lórí ẹ̀ wípé sáà lè ṣe sìtìmbẹ̀ àbá lè ṣe sìtìmbẹ̀ torí wàlímà tún nìka ẹ pé àwa jẹun ni àkíkọ̀ ẹ pé àwa jẹun ni ah ah ní méjì lọ ọbẹ̀ lónìí yóò da àwọn kan lẹ ẹ ìwọ náà ibi tá à ń lọ ibi tá mọ mọ bọ ẹ ẹ mọ bọ ẹ ẹ dá jamaa jamaa jamaa ẹ jẹ́ a sọ pé la ilaha illallah Allah subhanahu wa ta'ala kò ní jẹ́ ká burú sẹ́ni wa yóò jẹ́ kẹ́mi wa ọmọ kò ní jẹ́ àjọra padà sí aburú mùsíbà tí ọ bàwá tó fi jẹ́ wípé kítáyé mùsùlùmí ọ̀tá ńlọ́kùtà mùsẹ́ kò ní bẹ́mi àti wọn pé kí ló dún àníyá ibẹ̀ ẹ lọ́mọ ìyá ni àwọn fẹ́ kìdí ọba jẹ ni ọlọ́run ìjọ sẹ̀sẹ̀ mi àti tọ́ba wa bàjẹ́ tán kọ́ àní tó dúró tì náà ni pé mi mọ bàjẹ́ ah ọlọ́run mọ̀sánú wa síjọ́ nàbí eléyìí ṣé ìta bá ti jọ fírí ẹ̀mí ara wa ọrùn ẹ̀sìn òmùjà lọ ebi ń jẹ́ ti parí lòun kí ló pẹ́ nìyàgánṣẹ́ mọ́ wa wáá ti parí ó dídì sí ni ṣùgbọ́n wà lẹ́yìn mo lè rí tẹ́lòmí ò rí ẹlòmí rẹ̀ rí tẹ́mi náà rí kí ló wá fẹ́ mú jàwọ́ bí eléyò náà ṣùgbọ́n wọn nǹkan kan bẹ tó jẹ́ wípé yóò máa gbé onímọ̀ gan dè wá sọ aláìmọ̀ náà ló fi jẹ́ pé méjì ni ṣètọ́ ń lò ń lo ṣubuhat pẹ̀lú àwọn ọmọ ayé aláìmọ̀ kan ṣubuhat àwọn mímọ̀ ẹ̀ eh, ẹ̀ eh, ṣahawaat eh, pẹ̀lú ọmọ ayé onímọ̀ ṣubuhat ni tí ṣètọ́n bá fẹ́ domímọ̀ láàmú ṣubuhati ni kọ́dà tó ń rí dáadáa ṣe ń gbà mí tẹ́mìrì òtún ní ìbalẹ̀ tí yóò rí dáadáa ṣe tẹ́mìrì òtún ní ṣe ní o tí ò ní ìbalẹ̀ láti sọ pé istaqimu walantuhsu istaqimu walantuhsu ìjà àlérí nù wa tí ó sọ pé tíṣà ni tí n bá ti bẹ̀rẹ̀ teaching báyìí nínú kíláàsì ń èrí sí fún kọlù tí è parí ìyàwó ẹ̀ wàá pè láti lé ó sì mọ hálù tọ́fẹ́lẹ́ àsì pé ah tí n bẹ́ẹ̀ e lọ rè rí sí fún kọlù báyìí mo bọ́n ọmọ yìí sí torí pọ̀ ní lásìkò tí mo ń gbólé lórí mo lò nú àsìkò wọn nù fún fáǹfà ní ètèmi báyìí mọ́mọ́ ẹ̀bá ni máa tọ́jú owó yìí o fifty thousand ṣá aláwọ̀ àgbà láìpẹ́ mọ́júmọ́ lóru ni a máa ń gbọ́ sẹ́lẹ̀ ọwọ́ àkú báyìí àfi káró owó kó ti ẹ̀jẹ̀ ten thousand lábárí á dá padà ta ń lò lọ́nu gbogbo aládùúgbò ẹjọ́ báyìí mọ́mọ́ sì lò lọ yàtọ̀ fẹ́ǹ tí wọ́n wá fún un ṣé àwà ni ó fi ilẹ̀ ni àbí kọ́ yá wọn dìgbà tí wọ́n wọ́n sá padà pẹ̀lẹ́ àkú mọ́júmọ́ naam ìmáàmù dúró lórí dáadáa ṣùgbọ́n sẹ́mi ó sinmi ọba yá wọn lọ́wọ́ nítòótọ́ ẹlẹ́à dáadáa ṣẹlẹ̀ sí wọn di tọ́jú sí gbáṣàwó kọ̀pẹ́ ní kankan míì kọ̀ndíṣàn bá tó wọ̀ra ní ti làwọn olówó ọba tó táìmù tí wọ́n ti ń pé ní wọ́n bá tó padà wà lójú ẹsẹ̀ náà ti ń pé a ṣé bá ní ẹ̀fọn bí ọ̀sẹ̀ kan náà ni ó sì dá mọ́mọ́ lójú pé ńgbà tí wọ́n ń sọ̀rọ̀ sọ naam ṣùgbọ́n mùsùlùmí ọ gbọ́dọ̀ jẹ́ ntẹ́mi rẹ̀ ọmọ a gbọ́dọ̀ ntàkàn pàkíyèsí àwa ọ̀dọ́ sí ni wípé ẹjẹ́ á lọ rè mọ́ ẹjẹ́ á nípìlẹ̀ tó yẹ mẹ́mi tí mò ń sọ̀rọ̀ yìí ẹnì kankan mọ̀ lẹ́ra rẹ̀ mọ́ mi bí a ti lẹ́nu sásùwà no kí lọ gbọ́ níbo la ti kà bóòlù ó sì gbìyànjú àti mọ bẹ̀ olórí nu àní òsásùwà lọ sọ báyìí ah irú wọn ẹ ti kú òní ah ẹ nígbà tí ìtọ́jú filẹ̀ nu wọn mọ́ irú wọn ti kú òbáwọn wàlẹ́ àhàdíìfù pọ̀ tọ́jẹ́ pé àwọn àfáàn gbìyàn tó rí nàdé wọ́n dáa lé lórí ẹ̀yìn hukumu wo nira láti dá ala kulli hal ibi tá a sá ń bọ́ ní ìsìn wípé àwa débi mas'ala kan kí ni mas'ala náà òun náà ni ànábì tètè máa ń kí àìlá ìntaarínú dédánù rẹ̀ nìyẹn ìntaarínú kí ni o ìṣesí rẹ̀ nu salawatullahi wa salamu alayhi àmì sábà kì í sọmọ sí àlọ́ọ̀rọ̀ títí o. mo ń wò pa mọ́mọ́ jẹ́ pé bọ́yá ń. ọ̀dà barakallahu fina wa fikum. anabi sallallahu alayhi wa sallam sẹ́ẹ̀rí ń tọ́ lọ fún Alubarika ni tí ò sẹ́dà tó ní méjì irú ẹ̀ kò sí níbi tábàríkà náà wá pọ̀ dé níbi tábàríkà náà pọ̀ dé téèyàn ọmọ bá máa bẹ̀lọ́n sabat ní gbogbo sabat pé dákun mú mi dúró lórí ntànàbí wà gan nínú ntànàbí wà náà ni ṣèyító tó fọdọ́gbọ́n fẹ́ fi bòyàn lójú táìmà kan bá ti wọ̀ mọ́ lọ pẹ́rẹ́ yóò sì máa lọ dẹ̀yìn dẹ̀yìn wọ́n ní kí lè rí bàbá ìmáàmù ó ní tó ń rí ni wípé gbogbo ẹ̀ pa kankan tàbá kéèkì tí ọ̀tá yọ jẹ ẹjọ́ wájú ọlọ́run tọrẹ́ mi ọ yàtọ̀ síra wọn ọ̀dà bàbá ẹ̀ pa kankan ó ní kọ́dà òun yìí pa ẹ̀fọn òun sì gbà pé ẹlẹ́sẹ̀ lẹ́nu tó bá lọ ra réèdì tí ń finlé láì jẹ́ pẹ́fọn tí ń mùjẹ rẹ ọ lọ máa pàdún tí ètí ìjẹ́ ọ́ ngbò ṣe sà orí tí ọba dúró lẹ́nu ngbò ọ̀yá ẹ̀fọn tó jẹ kẹ̀kẹ́ ta ìdúnmú bàbá òtún pa wọ́n ní kí ló tẹ̀ fi pa ó ní bàbá tiẹ̀ e kọ́ sọ alákọ̀ọ́kọ́ yẹn atúrí ẹ̀rí ọlọ́ọ̀ni wà émi ṣe in ilá yusabbihu bihamdi kò sí tó ń da tí ọmọ àṣàfọ̀ mọ́ wọn lọ́ba subhanahu wa ta'ala mo sì mọ̀ wípé mọ̀ ilá dáńpa pé tí n bẹ pa in tó kù tí èèmọ̀ àṣàfọ̀ mọ́ èmi lọ́lọ́run fi sáàbí kó tó sàyé wọ́n mọ̀ àgbàlá dá mẹ́ ṣe mọ̀ pọ̀lọ́ wọn tà lọ́dọ̀ aláìmọ̀kan ọ̀sẹ̀lẹ̀ èmi rí ẹni tọ́sẹ̀ ìsìláì ni o kí kẹ́yìn ta tí ọ̀pá ó sì mẹ́rin wá. ṣùgbọ́n tó lọ́n rọ́ọ̀sì àsálàm ọmọ kọjá débi pé tíyàn bá ti kí àìmọ̀ kékeré bọ̀ báyìí yọ ọ lọ ní dòwò àwọn masailu kan wà ń bẹ tó pé ọ̀rẹ́ rí lórí eléyìí ọ̀rẹ́ rí fẹ́lẹ́ náà èèyàn ọwọ́ ọ̀gbọ́dọ̀ bú ẹ́mbàṣẹ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ bú ẹ́mbàṣẹ́lẹ̀ ìtàwákùfù ni ọ wà kú arínú àwọn àfá àti yẹn sọ wípé ẹni tí wọ́n bá ti pe ní sí wá jẹun wá jẹun ni káwá máa sọ pé à ń ṣe wá àṣẹ àṣẹ nǹkan kan kò sí lára tán sàṣàmì sí naam ẹ̀rí kan nìyẹn wọ́n mọ̀ pọ̀lọpọ̀ ẹ̀rí wa ẹ̀rí kejì ni wípé èèyàn lè ṣe wáàsí níbi àkíkọ́ èèyàn lè sí wáàsí níbi wàlímà nítorí wípé n tí ń ṣẹlẹ̀ sí wàlímà táwọn ará aṣáájú ṣe ẹni tí ó bá sọ̀rọ̀ náà ń bẹ láàrin wọn amúnú sí wà pẹ̀lú wọn tọ́jà nípa sàlámù ìfọ̀kànbalẹ̀ wà pẹ̀lú wọn kò sí ti wọn lójú inú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọn ò rí bákan náà nínú tọ́lọ̀ nípa sàlámù ẹni tí a ń pè ní vikiro ìrẹ́ni ẹni létí ọlọ́run òfin láàyè wàdákìrì fa inna dhikra tanfa'u lil mu'min ó bòólẹ̀ ni naam ẹni ibi tí a bá ti tẹ́tẹ́ ìtìnáàmù fúrúsọ lin nasiha láti fi sí àwọn èèyàn létí ẹjẹ́ agbọ́bá yìí ẹjẹ́ àṣìbá ìjà àṣìkọ́sà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n sì mú àhàdíìfù wa lórí ilé ìwọ̀n náà gẹ́gẹ́ sí mẹ́rin wa níbi tara kọ̀kọ́ ìrẹ́n ẹni tó bá wò pé nítòun èmi ti kà sí wípé ẹni tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn bá a kúkú bẹ́ẹ̀ ni a mọ̀ síwájú bẹ́ẹ̀ lọ bá a síwájú bẹ́ẹ̀ bá a sì kankan bẹ́ẹ̀ bá a kúkú gúnyán nínú odó tá a ṣe bẹ̀ẹ́ ní kíni o ẹni tí ó ṣe kíni o ọlọ́run tí mo máa jẹ náà tí mo nkankan ìkànnù nànú a sì ti kọ́dùlẹ̀ àṣìbáàbù ṣùgbọ́n mọ́sálà yìí kò tó ń tí èmi fi kàfàrú yàn abadan kò sì sínú tí a fi lè bà dá èèyàn wípé kọ̀dí àtẹ́yí tàbí bídá àti mìnà bídá lá nítorí pé àwọn tí a sọ ilé àti àti a sọ ilé èmi àtẹ̀yí ń tọ̀wọ̀ lẹ́yìn ní ọmọ ni kò sí àti fífẹ́ ní sọ ti ẹnu méjèèjì ogalukú sì mẹ́rù wá tó sì jẹ́ wípé ẹ̀rí kọ̀ọ̀kan kò sí ìtòsí etí dànù níbẹ̀ àwọn nǹkan wá pọ̀ bá nínú ẹ̀sìn tí ó máa lójú méjì tí ó máa lójú méjì tí ọ̀rọ̀ ojú méjì tí ọ̀rọ̀ ojú méjì tí ọ̀rọ̀ ojú méjì kódà àwọn sálàf rahimahullah rahmatan wasi'a ọ̀pọ̀lọpọ̀ wọn pa ẹran súnà ọmọ wọn àti ah, ń kùn bí ẹ ẹ ẹ náà ọ̀rọ̀ òpìlẹ̀ débẹ̀ ebi ntí ń jẹ́ tafsir náà ọ̀rọ̀ òpìlẹ̀ débẹ̀ inshallah rahman bi idhnillahi ta'ala ntọ́ ẹ̀ka ntọ́ afẹ́ kílà gangan ntọ́ jẹ́ sílísílà ntá ń bá lọ ó ti fẹ́ máa ó ti fẹ́ máa gbé wa jìnnà anabi sallallahu alayhi wa sallam ni idashtadda alharru fa aburidu bis salati ní ruwaya mi fa aburidu ani salati tó bá ti di pé hadithi ọwọnu hadithi abu hurairah ọwọnu hadithi abi sa'id al-khudri ọwọnu hadithi anas bin malik ọwọnu hadithi abu umar radiyallahu ta'ala anhum ajma'in ó ń sọ ọlọ́run ní ìdàṣítàdàlẹ̀ haru tó bá ti di wípé ooru bá ti mú kọjá àlà tí gbígbóná bá ń ṣẹlẹ̀ gan fa aburidu àní sọláàt ẹ má tètè kírun yẹn níbẹ̀rẹ̀ rẹ̀ ẹ kì sọ́wọ́ gbẹ̀yìn fa aburidu àní sọláàt apá kan ní ìrú tánà bí n sọ ń bẹ̀ yẹn gbogbo òrun ni gbogbo òrun bó wọ́n nítorí pé alimufrodu alimu arọ́fu yẹ̀rùmù torí pé ká sọ pé torí pé ànábì dákọ ìrun ọwọ́ amúwá ní singular ó sì fún ní alifu àti láàmù kásá sọ̀bá yẹ̀rúnmù ajẹ́kótí kó gbòòrùn nú ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o rìwáyà mi máa máa clear rẹ̀ wípé fa abridu ani dhuhr ẹ lọ ìrun àìlà lára ẹ má tètè kíníkíní o àsìkò ìgbàtọ̀ bá ṣẹ̀ṣẹ̀ wọlé ẹ má tètè kíníkíní o àsìkò ìgbàtọ̀ bá ṣẹ̀ṣẹ̀ wọlé àwọn àfáà wa pín sórí sísè ọ̀nà lórí ọ̀rọ̀ yìí àìlà táìmù tánàbí máa tètè kí ó nígbà tó bá ti wọlé àwọn apá kan bá bẹ̀ nú àwọn àfa wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni wípé ìdàṣítàdàlẹ̀ haru bọ́ọ̀rùn bá ti mú pọ̀ fa aburidu bí sọ̀láàtì ẹ̀yà tètè kí àyílà nígbà tó bá ṣẹ̀ wọlé gram ẹ fi títètè kí wọn fi tutù ẹ̀ fa aburidu hádà tàwílùm bàìdì ìtumọ̀ ìdínà pọ̀ nítorí pé tá a bá sọ pé ńgbà tó rùn bá yẹ àtàrí òun làílà gan pinlẹ̀ wọlé nígbà olóòrùn ọmọ amójú gbọ́sọ̀ kí ni o tọ́ ẹsẹ̀ wọlé ṣùgbọ́n tá a bá lọ wò gbẹ̀yìn àdìf a rí wípé kọ̀ báàkì ọ̀rọ̀ wọn ó ń ṣe ọlọ́ni fa inna shiddatal harri min nítorí wípé nínípan tàbí pípọ̀ sí gbígbónú oòrùn láti bí kíni o láti bí èmì jáde àti ìkóná jahannama ni ojú kanu wọ́n ní ẹ̀rí tó ń bẹ lórí ìtawọn sọ yìí wọ́n ní kílẹ̀ rí wọ́n lè rí àwọn ní hadithi Khabbab radiyallahu ta'ala anhu tó ní شكونا إلى رسول الله صلى الله عليه وسلم حديثي أخرجه أبو أخرج من مسلم رحمه الله تعالى في صحيحه wípé ṣàkàrù sọ̀rọ̀ àṣàlám alọ̀ kégbàjáde bá níbi sọ̀lọ̀lọ́wọ́ àlèwọ̀sálám kí a rò pé gbàjáde báwo bí zọ̀háhìr fún ìrún àìlà harrọ̀ rọ̀mọ̀dọ̀ wípé òkúta ti máa gbóná jù fi jìbáhìnà àní lè fi wájú kanlẹ̀ wà àkúfìnà àní lè dá àtẹ́lẹ́wọ́ gan délẹ̀ falam yushkina ahan àwọn wáátú máa rẹ̀ sí wípé falam yushkina kò sì dá wa lóhùn in tí ọ̀bẹ̀ dáwà lóhun àṣẹ́tùmọ̀ rẹ̀ ní pé ẹ̀yà máa kí bá ti wọlé wọ́n ni táwọn gbọ́yé nù ọ̀rọ̀ míì ni wípé tí a tẹ́mù tó rùn bá mú pọ̀ ká lọ àìlà lára ká má tètè kí wọ́n ni ìmá tètè kí yìí yóò máa jẹ́ ìbámu fún àwọn tó bá jẹ́ wípé yantabuna masjidan min bu'udin wọ́n wà kí ìrun níbi tó jìnnà sí masalasi tó bá jẹ́ masalasi súnmọ́ọ̀yà ẹ gbọ́dọ̀ lọ àìlà lára nígbà tó bá wọlé wọ ìgbẹ̀yìn rẹ̀ àwọn kan sọ báwọn àwọn kan mọ̀ fà nílá liman yusalli jama'atan ẹn tó ẹkọ fẹ́ kírun jama'a ó lànà bí ṣe ìdẹwọ́ ìfún nípa pé àṣàrà ẹni jọ ẹ yóò bóde kúrò lé yóò wà mọ́sálásí yóò wà nkankan kódà gbogbo ẹni tó pé inú lẹ́ni ó ti fẹ́ kírun bóyá láàárẹ̀ ni o obìnrin ni o tí ẹsẹ̀ ti jama'a jẹ́ dandan fún kó wá sásùn gbogbo orú àwọn èèyàn báwọn wọn ò gbọdọ̀ lọ àìlà di ìgbà tí yóò máa di ọwọ́ tí bá ń parí lọ àtúndínú àwọn àfáàtẹ̀ afọ ìtumọ̀ ìbúrọ́ọ̀dù yẹn ni wípé táìmù tó bá ẹsẹ̀ wọlé yìí ẹ fún bí wákàtí kan sí ẹ mẹ́tì kìtì ètò bí wákàtí kan sí kápọ̀ wọlé bí kọ́tà tó one ẹ kí ní kọ́tà tó two tàbí kẹ́ ẹ kí ń two ìtumọ̀ àwọn bu eléyìí wípé igbó gan ó tún wá naam hadha ìhìrọ́rùn wà lẹ́yìnsà bí ìbọ̀rọ̀dín ìyẹn clear awárínú àwọn àfà wọn ni ẹjẹ́ àwòye sọ́rọ̀ ìdádá o anabi sallallahu alayhi wa sallama ìtètè máa kí àìlà òní ń taarínú sísì rẹ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ lè sọ fún wa pé ká máa lọ àìlà lára yìí padà a jẹ́ pé ìlà kan ní ọ̀fà ìdí kan lọ́fà ìdí tó wà fàyè ẹjẹ́ atú ọ̀rọ̀ palẹ̀ lórí rẹ̀ ńlá fi mọ̀ wípé sókú ẹni tó fẹ́ lọ rè kí sáàsẹ̀sẹ̀ máa yan àkàkú mẹ́ pé sókú ẹni tó fẹ́ lọ rè kí inú mọ́sálásí inú sókú ẹni tí ilé rẹ̀ jìnà sí mọ́sálásí sókó kò sí kò bí inú kò sí kankan pàṣásó wọ́n ní gbogbo eléyìí tá a bá wò lọ wò bọ̀ bóòrùn bá ti mú pẹ́rẹ́ ju bó ṣe yẹ lọ ká má kíá ní àsìkò tó wọlé ń ló lóore jù ká kínníkínní o ní àsìkò tí ti máa di pé ń bọ́ sọ́wọ́ gbẹ̀yìn àsìkò rẹ̀ bóyá bíi kákírú táìmù níbi kínní o kọ́tà tó fọ́ tá a bá wá kí n tó ń a fẹ́ gbámú ń bẹ̀ tọ́ da yìnyín lẹ́nu wípé ṣé bí ìgbà tá a kí ń gbàtọ̀ sẹ́sẹ̀ ní awọ́lù á nì ládà awọ́ wọ́tí àbá nì ní bákan náà bánàbí bá ti ẹ̀ sọ wípé ẹ lọ lára kéèyàn wá máa máa lọ lára kóhùn wulẹ̀ wà kí lásìkò ó ní ó dáa jù ní àbẹ́ ìtànàbí sọ pé ká lọ lára ọ̀rọ̀ yìí clear àwọn apá kan àfáà sọ wípé kéèyàn ọ̀tá hamala gbígbóná kó kí ń gbọ̀bá ìṣẹ̀ wọlé ńlọ́dáàjù lima fihi mina lima ṣakọ fayekuna afdol nítorí pé ó nira láti ṣe bó ìṣe nira bẹ́ẹ̀ náà ni ó ṣe jẹ́ pé ní ọ̀dáàjù tí ládàá rẹ̀ ọ̀pọ̀ masala wa jáde bí tí ń sọ wípé halil afdoliyatu tenhasiru fil ashaki tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn pé ẹ̀jẹ̀ bí ẹ ṣe ní àṣẹ ni bí ẹ ṣe ní àṣẹ ni ṣé téèyàn bá ti ń ṣe tó le nínú ẹ̀sìn naam ṣé bẹ́ẹ̀ ládàrí ó ṣe máa pọ̀ tó ni ó ṣe máa súnmọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala mas'ala nu a wà padà wípé al-afdoliya la tanhasiru fil ashakki bal qad yakunu al-akhaf afdola. Al fi ba'dil ahwal ọ̀rọ̀ ẹ̀sìn kèé ṣe pé bí n bá ṣe fìyà jẹra mi tó bẹ́ẹ̀ ni ládàá ó ṣe tó tòótọ́ àwọn nǹkan kan bẹ̀ tó wọlé nú èdè wa tí e pé kọ̀ wọnú ẹ̀sìn àwọn àgbàlagbà máa ń sọ wípé ẹni tí ó dájọ kò lè kájọ naam sẹ́ẹ̀mọ̀ pọ̀rọ̀ tí a bá wá ṣe bá e, e, èèyàn lè má dájọ́ tí ó sì kájọ́ níbi ìtẹ̀sìn kìí ṣe pé kọ́ ìdọ̀ ọ kan báwọn àwọn afẹ́ ń pa pé alìlẹ̀ àfdọ̀líyàtẹ̀ ní hasiru fìlà àṣákì jẹ̀máà ìbéèrè ọwà wá wípé kọ́sùrù sọ̀láti fi sáfàr tá a bá wà lájò ká máa kírun méjì méjì ńlọ dáa jù ní àbí ká máa kí mẹ́rin mẹ́rin naam méjì méjì ẹn tó bá wá dájò tó nínú ọkàn mi ò tiẹ̀ sáko náà níbi ẹnpọ́lọ̀ ò ní í gbà ilé tó dà lẹ́mìí mi àfi kí n kí mélòó kí n kí mẹ́rin kí láà ló ṣe sẹ́lẹ́sẹ̀ ni àbí ìrìtàkàbà khilafal aula ẹ ìyàtọ̀ mẹ́rin kan sọ pé lágbájá sẹ̀ ìyàtọ̀ mẹ́rin kan sọ wípé ah, ó sì ṣe tí kò dáa tó ṣùgbọ́n tó ra náà ló ṣe ó ṣe tí ó tẹ̀sùn wọn jù ìyàtọ̀ mẹ́rin méjèèjì jàmáà kí o máa kírun mẹ́rin mẹ́rin lájò ńlọrọrùn jù ní àbí kí o máa kí méjì méjì tí èèyàn bá wá ń kí méjì méjì ń ńlọdàájú fún ní táìmù nìní àbí kọ́ máa kí mẹ́rin mẹ́rin méjì méjì lọ́dà sẹ̀gbẹ̀ ṣáàrì wùnú at-ta'lilu min ash-shari' la budda min qabulihi tá a bá ti rí ìdí kan tó yẹ pé ṣáàrì wẹ̀ tó ní àmà sẹ̀sìn náà lọ gbé kalẹ̀ bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ wazag wazag ọmọ alẹ́ ẹni ọba pa dọ́rbàtàn wáhídà ládàá rẹ̀ ju ẹni tó pa bí ẹ̀mejì lọ́sẹ̀ ẹ̀mẹta kéèyàn ọ̀nà nǹkan lẹ́ẹ̀kan báyìí kó kú ìlọrin òjú náà bí kọ́nà pàpàpàpàpàpàpàpàpàpàpàpàpàpàpà naam ẹ̀mélòó tàyámúmù rìwáyà tó fẹsẹ̀ múlẹ̀ kéèyàn ọ̀fọ́ dinà lẹ́ẹ̀kan báyìí gbogbo àwọn méjì méjì gan ọ̀fẹsẹ̀ múlẹ̀ kí àwọn afọwọ́sẹ̀ báyìí lẹ́ẹ̀kan báyìí kó pé òtóhun kó tún ṣe bí ẹ̀mí jù pé kí kọ́sà lè ewu lọ́rọ̀rùn jù ṣe wá rí pé ẹ̀sìn yìí ṣe ẹ̀sìn ọpọlọ pé kéèyàn kẹsà forí ro nǹkan kan kó gbé kalẹ̀ náà tí wọ́n ti parí ni ìlọ́fà tó fi jẹ́ wípé ìsìláàmù ò ṣe fi rọ́kún pé àníyàn mi dáa náà ni kí wọ́n sá ṣe náà ni no àṣírí yọ padà tù kò sí dẹ ọwọ́ fáwọn èèyàn ní dídẹ̀ pé à ah, àbá fi ju àti lùkún wọn máa kún ọmọ wa lọ àná ọ̀sán ní nǹkan kan a máa fi para wa lẹ́rìn bọ́sẹ̀ ẹ̀kan lóṣù ẹ rí pé zina àǹfọ̀nà ìlórun náà láì gbẹ̀yìn ẹ̀ gẹ́gbó ìṣẹ̀lẹ̀ ń bá naam islam ò pé méjì mélòó ni ọ̀kan náà ni gbogbo náà la gbórin o àsìmọ̀ tí ọkọ̀ àwọn tó tú ọká bàbá àwọn ìwé gẹ́gẹ́ o tí wọ́n bá ti kí tí èsà rẹ̀ bọ̀ báyìí àbàwọ́n ni yóò tètè hàn ìdán ìntàgbọ́yé báyìí ni pé tí òòrùn bá ti mú pọ̀ tóòrùn bá ti wá mú pọ̀ iná a fẹ́ ma ọdúrú rẹ̀ ǹjẹ́ irú òòrùn ti mú ní àwọn àlù tóòrùn ti máa mú pọ̀ gan-an só ní ni ànábì ń sọ ni àbí ìntìlù kọ̀ọ̀kan bá máa ń gbígbóná yàtọ̀ bẹ́rẹ̀ méjèèjì o. àwọn apá kan ní tí ọba ti máa gbóná rú èyí tí ń gbóná àlù tí ń wíhun ẹnì ọkọ no tó súnmọ òdodo jù ni pé ntìlù kọ̀ọ̀kan bá máa ń gbígbóná ó ní o ó ní gbígbóná kílẹ̀ rí wa. àwọn àfáàjì oyé wa wípé gbígbóná àlùkọ̀ọ̀kan àti tútútù bẹ̀ ntí wọn bá sábà ọ náà ni alọ́sọ̀tàlá lọ ìnira wọn mọ́ nígbà gbígbóná ìbádé iná ló sì lọ ìnira wọn mọ́ nígbà tútù ìbádé wàláhì lẹ́dí ilá ilá huwa ee táìmù tó rùn bá tó jò bá rọ̀ nbí táwọn apá ǹsẹ̀ jámù kò tútù mú ọmọlára yóò máa làágùn ni àágùn ni a máa rú eléyìí sí táwọn ò sì máa gbà báyìí lọ́dọ̀ wa ń bíi kí ni àmà o ooru ooru ni Amazi, sí àfígbà ah, téèyàn ń gbé lù téèyàn gbómi ìta tó gbàgbé kẹ̀kẹ̀ tọ́lọ mú wá padà tó ti di. náà sọ́jọ́ra wọn bẹ́ẹ̀ nínú nàìjíríà iná àti ráì mayé ìlú tí wọ́n ti fi orógùn gba ike lọ́wọ́ èèyàn rí ń gbọ́ ọ̀ságidi pò wọ́n naa ńgbà ọwọ́ gan kí ni ìgbà kí lọ́wọ́ rẹ o ìntàwà náà mọ́ ní gbígbóná oòrùn lọ́dọ̀ wa ń bí táàkì àà kì pọ̀ alẹ́tọ́ àti o zoro wọ bíi kakuru táìmù lọ́ba ṣẹlẹ̀ wọ bíi kọ́tátò kíní o kọ́tátò fọ. a wà máa ní ládàá pé a kì ní ìgbà tó wọlé níta fẹ́ fàyọnu. masala sókó obìnrin tó fẹ́ kírun lé sókó onú jẹ́mọ́ ìkìláwì a rí àwọn àṣẹpàṣọpá àwọn afárá tó bó òkónú ẹni tó fẹ́ kí jẹ̀mọ́

ìlà ìlà tánàbí mú wa ìtorí tó fi sọ ń tọ́ sọ fún wa kí ni torí rẹ̀ torí kí ni o torí gbígbóná ìdàstádàlẹ̀ harru fa abúrìdù wa ní sọ́lá tọ́bá di wípé gbígbóná kọjá bó ṣe yẹ ẹ̀lọ́ àìlà lára wọ ìgbẹ̀yìn àsìkò rẹ̀ gbígbóná gbígbóná òrùn ni àbíbẹ́ẹ̀kọ́ ànàbí ọ̀wàdá kò rùn ọwà ní fa inna shiddatal harri min fayhi jahannama nítorí wípé kí ó di wípé gbígbóná ó tún kọjá bó ṣe yẹ jahannama mẹ́tanu a jẹ́ wípé ilá ìkéṣe ilá ilé ayé ilá ìkéṣe kèése tí ń ṣẹlẹ̀ lé ayé in tó ṣẹlẹ̀ láti ọ̀run wá sọ́dọ̀ wa ni tó bá wá jẹ́ pé ayé kí ẹ ti ń kọ̀ǹtró rẹ̀ a lè fi ọ̀run nìkan gbé kalẹ̀ in tó bá wá gbóná láti sánmà wá sílé ayé ó kónú lẹ́nu àbí òkónú lẹ́nu naam ìdán àtòbí tí ó dàkírun lé okòónú àtẹ̀ntí ó dàkírun okòónú torí wípé tó bá jẹ́ wípé oorun tí ń sọ yìí ọba ma ní tí tòòrùn ni àbá ní agbára páànù ọkà agbára ilé dẹ́kìn ó ṣe kí ni o yọ ọkà ojú kanu àwọn àfáà wa ní kò burú anísọ́sà ń sọ wípé ká sún ìrun sẹ́yìn ní táìmù tí wẹ́dà bá ń gbóná báyìí bákan náà jaa min hadithi amru ibn abasa akhajahu alimamu muslim rahmatullahi fi sahihi an sàn sọ wípé aksir ani solati indastiwa'i shams tóòrùn bá ti kan àtàrí mákìrún táìmù wo nígbà tí a bá dé bí àsìkò àwòkọ́tù náyè àpàrà sàlàyé mákìrún táìmù wo fa innaha sa'atun tusjaru fiha jahannam àsìkò tí ń kọjá nàmà lọ ni hadithi mi náà tó wá wípé tusjaru jahannamu kulla yawmin illa yawmul jumaa jọjúmọ́ ní a máa kó náà jahannama àfijọ́ jimá hadithi wọn fẹsẹ̀ múlẹ̀ torí Laythu ibn Abu Sulaimi bẹnu ẹ̀ kama aqarra bi dhalika al-Allama ibn Hajar fi at-Talkhis àwọn kan bí náà tó ṣẹlẹ̀ yìí kìtọ́ náà tó kafa kafa al-hadith da'afan bi wujudi man Layth ibùdó kìíní o àbí Sulaim tọ́bọ̀ wá jẹ́ pé àdífì yìí kọ̀bọ́ fẹsẹ̀ múlẹ̀ àtúnbọ̀ ń bí ẹ̀rí pẹ́sà alẹ́ alẹ́ ṣe ìbúrọ́dù júmọ́ àná à ń bọ̀ ń bẹ́ o alẹ́ ṣe ìbúrọ́dù pẹ̀lú júmọ́ à ṣùgbọ́n tá a fẹ́ fàyọ ni wípé ìbéèrè kan fẹ́ jẹ jáde asọ́látù sábàbù rahma kéèyàn máa kírun ìmọ̀ sí okùnfà àkí ọlọ́run ọba ó sì á jẹ́ pé ń gbà tí nǹkan gbóná yìí tó yẹ kó jẹ́ ká kírun gan ni ká fi dẹ̀ ẹ́ pé jọ arrahman jọ kí ló wá fàtọ́ yẹ pásítọ̀ ní ẹni a máa kírun mọ́sálàngì tí clear naam tá a bá sọ wípé ilé ayé ń gbóná two jáde mẹ́ta lọ sọ̀rọ̀ sọ pé kó mi bóde ṣe bí táìmù ń gan ìntàfi máa súnmọ́ àlọ́sọ̀tara jù lọ ẹ̀kọ́ kọ́ máa ṣẹlẹ̀ irun sì ní ara sábàbù rahman imá ń sokò fàákẹ́ kí ló wá fàtọ́ yẹ pásìkò ngẹ́nẹ́ tó ní amákirun naam àgàgà ìgbà tó bá di pé òrùn bá kàtàrí wọ́n ní amákirun wọ́n kò jáde máa lọ gbaná àmì torí tó òrùn bá tún mú gangan yìí ẹ̀tún lọ àyílá lára wọ́sọ́wọ́ ìgbẹ̀yìn rẹ̀ àwọn àfa wa bẹ̀rẹ̀ wípé ṣé mọ̀ṣákọ̀ ìní bẹ́ńbẹ́ mọ̀ṣákọ̀ ni pé ìnira tí kinní yẹn lè fà wá nítorí pé haadihil mọ̀ṣákọ̀ teslabul khushu ìnira ìsírè kò pinlẹ̀ ní jẹ́ kí ìpayọ̀ ọlọ́run ọbọ̀ lè ráyè jókòó nú ẹ̀mí kọ́ máa dẹ́ nígbà téèyàn fásitì kò sí é ṣé ńlọ́lọ́run fífi sàánú wa pé ẹ má wulẹ̀ kírun táìmù àbí nǹkan mi sẹ́gbẹ̀ tá a bá mọ̀yàn ọ̀rọ̀ sí tètè fúyẹ́ tẹ́mù tí nǹkan gbóná ìgan bí àbá ni wọ́n máa kírun ìwọ̀n balẹ̀ mí èèyàn ó sùn mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni tí à ń fẹ́ kọ́ ṣẹlẹ̀ kò ní í ṣẹlẹ̀ nígbà tí ọ̀bà tó ti sẹ́mì nínú ẹ̀ mbẹ́ bí ìgbìyànjú fásitì kò sí ẹni ọ̀rọ̀ kejì ni wípé la innaha sa'atun yantashiru fiha al'adhab àsìkò ìgbà tí yà máa ń fọ́n ká ni ìdán tẹ́wọ́ lásìkò ìgbà máa ń fọ́n ká ni kí ló wáá dé tí ò fi jẹ́ pé irun gẹ́lẹ́ kátó máa kí n táìmù kọ́ máa jẹ́ sábàbù nùzúlì rahma àwọn afa wa bọ́ bí ọ̀rọ̀ yìí wọn lákọ̀ọ́kọ́ náà àtàlílù ìdájá mi kí bá lè ṣáàrì lábúdà mi kọ́bó lè má se nǹkan tó bá ti jẹ́ pé alásọ̀tara tó fẹ̀sìn kalẹ̀ ńlọ́ba ń fi àwọn nǹkan kan dé àláwọn àsìkò kejì agbọ́yé agbọ́yé wa àtọ́wọ́n náà lọ́gbọ̀dọ̀ tẹnu wa jáde ṣùgbọ́n àwọn afa wa ṣègbìyànjú wípé kíní náà sì dùn náà látùtì mọ̀nà ṣùgbọ́n a máa sọ pé wal ilmu inda Allah ni wípé kí ló fà tí wọ́n fi ní àmọ́ kírun nígbà tó bá di wípé wọ́n ń kó jahannama lọ torí pé àsìkò ìbínú ọlọ́run ọba ni subhanahu wa ta'ala wa rabbuna subhanahu wa ta'ala laysa kamithlihi shay laysa kamithlihi shay tọ́lọ̀ ń bá ń bínú lọ ẹnìkan kè máa bẹ̀ lásìkò tí bá ń bínú lọ àfẹ́ntọ́ bá tó yọ̀ǹda akọ́bẹ̀wò man dhal ladhi yashfa'u 'indahu إلا بإذنه والدليل على ذلك حديث أبي هريرة الطويل في الصحيحين حديث أبو هريرة تقول tonka lukunu anabi ọmọ sọfọ anjọ náà lọ́n pé kí n wá sí pẹ̀bú kọ́lọ́n ọdájọ́ inna rabbi yagdobu liyawma godoban lam yagdobu hu lam yagdob qablahu mithla walam yagdob ba'dahu mithla Allah subhanahu wa ta'ala ń bínú lọ lónìí ní bínú tó jẹ́ pé kò bírú ẹ̀rí ṣáájú kò tún ní bírú ẹ̀mọ̀ lẹ́yìn òní n ò tó bẹ́ẹ̀ n tá ànàbí kọ̀kọ́ máa wínú kó tó di pé ọlọ́run wá yọ̀ǹda fánàbí sallallahu alaihi wasallam tọ́lọ̀ bá yọ̀ǹda fánàbí sallallahu alaihi wasallam tọ́ba wá fẹ́ sí pé àsìkò tọ́lọ̀ bá ń bínú lọ torí pé òun kọjá ẹni tẹ́lẹ̀ kọ́ máa pé ọ̀ tẹ́lẹ̀ ní bínú lọ́lọ́nà ẹ̀ pè mí sí ni kò ní wọ́n tán tí wọ́n máa ń kọjá ní ọlọ́tínú lọ́ kẹ́nìkan sọ wípé mo fẹ́ máa ṣe nǹkan kankan lásìkò láfi wá ìyọ̀nú rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ ń tó bá sọ wípé mo yọ̀ǹda kẹ́ ẹ fi ṣe. Ah, ọ̀rọ̀ yìí ò clear kò clear sáré rẹ̀ tó lè ṣàlàyé inú wa. ta ni wọ́n fara ìkalẹ̀ fún jẹ́mọ́. naam ah ah hmm, ẹ̀ àfa lẹ́yìn ẹ̀rí gbé kalẹ̀ naam ta ni ó farẹ̀ kalẹ̀ fún ma naam a sì lò yé ìwúlọ̀kan ìwúlọ̀kan tẹ̀yìn mú <laughs> ewu lọ́kàn yín mú ẹ́ ìdájí jùlẹ̀ ni àwọn tí a lọ bọ́bù sàásálàmù wípé òkúta gbígbóná rẹ̀ kò èjá lè forí balẹ̀ kèèsì jẹ́ kí a lè tẹ àtẹ́lẹwọ́ méjèèjì lélẹ̀ tí a lọ́gbàdí ìfìyẹn náà sọ́ọ́bà èyí jẹ́ èyí ọ̀jẹ́ nọ́rù ẹ̀sìn ṣe ẹ̀rọ orí gbẹ́njọ́ pẹ̀lẹ̀ kẹ́mọ́tọ̀ balẹ̀ ẹ̀parọ́ mọ́ mú ní ṣe ẹ̀rọ orí gbẹ́njọ́ pẹ̀lẹ̀ kẹ́mọ́tọ̀ balẹ̀ ẹ̀parọ́ mọ́ kí ó tẹ̀ fi àdákọ̀ rẹ̀ kí ó tẹ̀ fi dákọ̀ rẹ̀ ah jẹ́ máa sọ́ọ̀nù sí ládàkọ̀ ń gbaná tààrọ mi dáadáa kọ mẹ naam sáré tọrọ tí tí bá a parí oko ń tàn ẹ khabab barakallahu fi man dhakara khababan ada naam. tí ọ̀rọ̀ bá ń bínú ẹni tó bá fẹ́ kó bẹ̀ tó bá. Allah subhanahu wa ta'ala tí bá ń bínú lọ́wọ́ ẹnì kéè máa ń sẹ́yà gbangba wípé láàsìkò bínú rẹ̀ tí a bá ti gbọ́ ilé tọ̀nà ń pè àsìkò báyìí àsìkò tí a lọ sàrásálà ń bínú ni kèé yọ̀ǹda kẹ́nìkan lásìkò àfẹnutọ́ bá yọnu sí man dha alladhi yashfa'u indahu illa bi idnihi tan tó bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ tan tó bẹ́ẹ̀ tó lè ṣe àgbàǹgbà pé ẹ sọ̀rọ̀ lẹ́ni ń bínú ọ ẹ pè mí sí ni ẹ dandan a ní kí o ìdán tí wọ́n bá wá bí wá lérè wípé ẹ̀yin mùsùlùmí ẹni ìrun máa ń ṣokùnfà ìkí ọlọ́run se básìkò tí wọn bá ń kọjá nàmà lọ́ngàn lọ́ẹ̀kẹ́ máa kírun láti fi sọ pé wọ́n ọlọ́run ṣàánú mi mẹ́jẹ̀ ń wọ náà yìí mẹ́jẹ̀ ń wọ náà yìí kí láfi dó ń tọ̀ lò. naam eh? ìbéèrè ọwà ìbéèrè ọwà wá pé tóòrùn bá wá mú kankankan ṣé èèyàn lè sọ pé minan nar ọlọ́mọdé ń wọná sáà lè wíyùn àbá lè wíyùn àdáhùn aléwì sáà lè sàdúrà kọ́lọ̀ mọ́jì àwọn àbá àlè sọ tá a bá rí gbígbónú oòrùn aléwì àbá àléwì kí lè rí wọ́ta sọpá aléwì ẹ́ eh? jẹ́mọ́ àlewi àbá àlewi èyí kílẹ̀ rí wa ta ní ọ̀sọ́ ẹnìkan ẹjẹ́ àfẹ̀dẹ̀kẹ́kalẹ̀ ta ní ayọ̀pẹ̀sẹ̀ ìràbọ̀ بارك الله فيك سكت عن هذا و ونعى ذاك بارك الله فيك ẹ ṣeun wọ́n ní nítorí wípé tí onígbígbóná ọ̀rùn yìí a rí ẹ̀rí pé ẹ má fìrun bẹ̀mí lásìkò àwà rí ẹ̀rí ẹ má ṣàdúà pé kẹ má wọ̀ná lásìkò èyí tó dáa lé ń bẹ̀ nísìn a jẹ́ wípé kò sí náyù lórí eléyìí ọ̀nà àṣírí náà sùn kan látọ̀rọ̀ sàlám bí ta yìí pé gbogbo ìgbà kí ìgbà tẹ́ ẹ bá ti ń rí nǹkan tọ́jú ọmọbìnú ọlọ́run ẹ̀dá alẹ́ ni o. èyí tí wọ́n bá ní ká má fi bẹ̀ ń tẹ́ ńlá ní fi bẹ̀ kí sì náà ni tí ó fà ká má ba ààrẹ ni tí ó máa fẹ̀sì tàn wá náà wípé kí ọlọ́run ọba ń bẹ lọ́wọ́ òun remote control ń bẹ lọ́wọ́ òun gbogbo wọn bá sàṣọ pé òun bẹ́ẹ̀ ṣe èmi ni ẹ sá pèsè ẹ dáadáa mi ń bá yíyanjú ẹ kọ́ńbà sí yẹn ó ní kíni o òun la fi ń rí kọ́ ìdù kan lásìkò kan sí kíni o sásìkò kejì. bákan náà bí mọ́mù bá ń ṣàdúà níjọ́ júmọ́ à lọ́wọ́ ọ̀gbẹ̀yìn tí ọba ti ẹ e ṣàdúà òjò a gbọ́dọ̀ tẹ́wọ́ máa yìí lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni amsa salam lára àwọn nǹkan tí fi máa dìrẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ lọ́wọ́ ọba o náà ni ìtẹ̀wọ́ báyìí ó tún mú wánú àdìsí salman alfarisi inna rabbakum hayyun karimun in ruwa mi sitirun yastahi min abdi an yarfa ilayya dai fa yaruddaw ma sifra idan a jẹ́ wípé ẹ̀sìn wa kọ̀tàsé in tí wọ́n ti parí bí ìgbà téèyàn lọ ra ǹjẹ́ nìkan lè ra pakinsẹ́ẹ̀tì nísìn kọ́ wá sí kóṣẹ́ sí gbogbo atábá ti lọ́rùn rẹ̀ a rí ah, ti factory fitted ti ẹ̀ lélẹ́yìí gbọ́dọ̀ ẹ̀ sì rí nànú ó gbogbo bọ́tìn ti mẹ́mbẹ́ ó kó sí gbogbo ẹni tó bá wọ ti bí wọn ṣe ṣe ń gẹ́lẹ́ ti rí yàtọ̀ àbá yàtọ̀ jazallahu jami akhir jaza a kafẹ sọ̀rọ̀ yọ katabati kinu ta mubasharo tembiyan